إن الذين آمنوا والذين هادوا والنصارى إن الذين آمنوا والذين هادوا والنصارى والصابئين من آمن بالله واليوم الآخر من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون وإذ أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور خذوا ما آتيناكم بقوة خذوا ما آتيناكم بقوة واذكروا ما فيه لعلكم تتقون ثم توليتم من بعد ذلك فلولا فضل الله عليكم ورحمته لكنتم وكنتم من الخاسرين ولقد علمتم الذين اعتدوا منكم في السبت فقلنا لهم كونوا قردة خاسئين فجعلناها نكالا لما بين يديها وما خلفها وموعظة للمتقين وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارد ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين أدعى بفهم الله الله ọba tó ṣe àsìkò tá a wà yìí lásìkò ní àsìkò òbùkún ó ṣe ní àsìkò oríire eléyìí tó yẹ kí mùsùlùmí ó sojú kòkòrò rẹ̀ ọlọ́nkọjá rúre gbà eléyìí tọ́lọ́wọ́n bá ọba tó láàárẹ̀ ga tí n fẹ́ fún wa lásìkò yìí oníkọ́lọ̀ ń di kárí eléyìí tọ́lọ́wọ́n bá ọba tó láàárẹ̀ ga tí ó fẹ́ fún wa ọlọ́run yà wá ọlọ́run bá ń sọ̀rọ̀ fún wa nípa tọ̀wá ìfòlẹ̀ álámì àwọn àràn ìjọ tá à ń gbáyé ó wá ń sọ oríṣiríṣi eléyìí tá a pín sí lẹ́yìn ìgbà náà ó ń sọ ẹ̀san eléyìí tí kálukú rí ọlọ́run bá wá kà wá kalẹ̀ nínú àwa ìjọ ẹlẹ́sìn ọkà alàdínà àmànú ọkà alàdínà hádú ọkà ànàsọ́rọ̀ ó sì ka àwọn sọ̀bì òun ọlọ́run ọba ọba tó là ní wá ní iná alàdínà àmànú dájúdájú gbogbo àwọn tí wọ́n gbọ́ lọ́wọ́ ọba ọba tó láàrin ga gbọ́ lótìítọ́ àwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo kọ́lọ́nkọ́jẹ́ nìkọ̀ọ̀kan wá wà nù wọn. àwọn ń jẹ́ ìwà wípé kíni ń jẹ́ gbàgbọ́ kí la gbàgbọ́ báwo gan-an láti gbọ́ lọ́wọ́ ọba ọba tó láàrin ga báwo láti gbàgbọ́ àti sọ díẹ̀ ń bẹ́ẹ̀ látọ̀ ara ẹ̀kọ́ tá a rí kọ́ lára anabi wa ibrahim àwọn àfáàgbà wọ́n tún ti ṣàlàyé fún alánà innal ladhina amanu wal ladhina hadu wan nasara was-sabi'in man amana billahi. ọ pàtàkì púpọ̀ kájú àyà yíyé torí páwọn èèyàn máa sì lò ọlọ́run ní wípé dájúdájú àwọn tí wọ́n gbé ọlọ́run ọba ọba tọ́lá rẹ̀ ga gbọ́ lódodo àwọn ọmọlẹ́yìn anábìwá Muhammad sallallahu alayhi wa sallam àtún ní ká máa síbẹ̀ yẹn lọ títí má nítorí pé àwọn àfáàjọ àti sàlàyé rẹ̀ lánàá wàlàdínà hàádù àtàwọn yahudi àti sàwọn tí ń jẹ́ bẹ́ẹ̀ fún wa àwọn ọmọlẹ́yìn ànábì wa musa aleyhi salatu wa salam wà nasara àwọn ọmọlẹ́yìn ànábì wa isa aleyhi salatu wa salam wà sọ̀bi ìn baba àtàwọn míì ọlọ́nkọ́ bá kí àwọn wọ́n ní àwọn àjọ kan nínú àwọn ni ọlọ́run wa ni man amana billahi wal yawmil akhir ẹni yòówù nínú wa tó bá ti gbọ́ ọlọ́run ọba ọba tó láàrin ga gbọ́ tó gbọ́jọ́ ọ̀kan ìgbọ́ ẹja gbáyà yé ọba ti ọlọ́run ọba gbọ́ nù wọn tó gbọ́jọ́ ọ̀kan falahum ajruhum inda rabb ọlọ́run ní ẹ̀san wọn ń bẹ fún wọn lọ́dọ̀ ọlọ́run ọba wọn wala khawfun alayhim ọlọ́run ní kò sí payà fún wọn wọn sì ní ìbànújẹ́ làwọn èèyàn kan bá dúró síbẹ̀ wọ́n ní ó túmọ̀ sí wípé ẹ mọ̀ sọ fún kiri yóò wípé wàá gbà sílámù torí pé àwọn náà wà lìjánná ọlọ́run ti sọ wípé. والنصارى من آمن بالله واليوم الآخر ẹni yóò bá ti gbọ́ lọ́nà gbọ́tọ̀ gbọ́jọ́ kan ìgbọ́ àwọn náà sì láwọn gbọ́ lọ́wọ́n ọba gbọ́ wọ́n làwọn mọ̀ pé ọjọ́ ọ̀gbìndín ń bẹ wọ́n sọ̀rọ̀ ọjọ́ kan yìí á jẹ́ pé ọmọ àlìjẹ́nà làwọn náà nìyẹn ìyẹn rògbà láyé mi tiẹ̀ kódà àárí ẹni tí ń sọ wípé pẹ̀lú ruwaya yìí ká mọ̀ ṣe wá àṣìfẹ́ nìyẹn kan mọ́ tọ́lọ́ àti gbogbo wọn náà ni ọ wà lìjánà gbogbo wọn ni ni òní síbẹ̀rù fún wa gbogbo wọn ni òní banújẹ́ irú àwọn ẹni tí wọ́n ń sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí alábòsí ni wọ́n ọ̀nà bíi tí wọ́n gbà jẹ́ alábòsí ni yóò yé wa ọlọ́ni innal ladhina amanu dájúdájú àwọn tí wọ́n gbọ́ ọlọ́run ọba gbọ́ sáà mùsùlùmí sáà gbàgbọ́ tẹ́lẹ̀ àgbàgbọ́ bá àbá gbàgbọ́ kò ní pè á ní alladhina amanu wàlàdínà háàdù àwọn yahudi wànàsọ́rọ̀ wàsọ́ọ̀bì ìyìn ọlọ́wájú man amana billahi ẹni ọba gba ọlọ́run alọ́hù gbọ́ kìí ṣe torí translation ló ń dá wàhálà lẹ̀ so whoever believes in God n tí wọ́n bá tún sínú translation yẹn whoever believes in God ẹni tó bá gba ọba gbọ́. wọn à ní fi wípé ọlọ́run wò ni wọ́n ń sọ nítorí wípé lọ́dọ̀ àwọn tí èsè mùsùlùmí ànábi wa isa ọlọ́run ní lọ́dọ̀ wọn ẹ̀mí mi máa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ní lọ́dọ̀ wọn ọlọ́run bàbá náà ṣé ẹni ọba pínrú ẹ̀ só nígbàgbọ́ nù ọlọ́run nígbà tọ́lọ́wọ́ bá sọ pé lakọ́jú kẹfàrọ̀ ladina kọlu inna Allaha thalithu thalatha. lakọ́jú kẹfàrọ̀ ladina kọlu inna Allaha إن لم ينتهوا عما يقولون ليمسن الذين كفروا منهم عذاب أليم وإن لم ينتهوا عما يقولون ليمسن الذين كفروا منهم عذاب أليم ọlọ́run ní gbogbo ẹni ọba sọ wípé mẹ́ta lọ́kan lọ́lọ́run èyí tó ń kèfèrí ni ìgbà tọ́lọ́ wọn bá ń sọ wípé man amana billahi níbí ọmọ wípé ó ti yọ kíni kó mẹ́ẹ̀ ẹni ọba ní mẹ́ta lọ́kàn lọ́lọ́ man amana billahi ẹni ọgbà ọlọ́run Allahu gbọ́ tí èyí ṣe ẹni tó gba nǹkan míì gbọ́ tí ń pè lọ́lọ́run àwọn èèyàn tó wá advance wọ́n ní gbogbo religion ló ní concept of God gbogbo religion ló ní concept of God wọ́n wàá sọ fún wa wípé má pe ẹni tí ń bọ irin ní infidel má pe ní pagan má pe ní pagan má sọ wípé kèfèrí ni nítorí wípé irin yẹn ó fi ṣe símbọ̀ fọlọ́hún ni kì í ṣe kó gbà kó nǹkan lọ́lọ́hún nígbà ẹni tí máa ń bọ ni wọ́n ní god of iron ní ń bọ kì í ṣe iron ìrìnkọ́ agbọ́mìyé wọ́n ní god of iron ní ń bọ kì í sọ irin pé ó fi irin yẹn ṣe sí ń bọ̀ láti rẹpírẹsẹ̀ǹtì ọlọ́run tí ń bọ̀ ìrùpárọ̀ mi yẹ wa wọ́n ní ẹni tí bá ń bọ omi god of river òun ní ń bọ kì í somi ṣùgbọ́n fi omi ṣe sí ń bọ̀ fẹ́ni tí ń bọ ìrùpárọ̀ mi yẹ wa wọ́n ní ẹni tí bá ń bọ gíbọ̀ pẹ̀ kìí ṣegi àtọ̀pẹ ní ń bọ god of tree god of palm tree àbíkílẹ̀ pé wọ́n ní ń bọ wọ́n ní pé kìí ṣegi tọ́yìn níta àwọn wa bí wọ́n léèrè ní wípé ọ̀dà sọ́wọ́ nígbàgbọ́ pé gile ni wọ́n lára àbí gi ò lè ṣe wọ́n láǹfààní àbó lè ṣe wọ́n láǹfààní man amana bilahi. ẹni ó bá ti allahu gbọ́dọ̀ lọ́hùn sọ. ṣé wàá rí nukita kan fáìdà kan muhimma tó pàtàkì gan ibẹ̀ nù àyà yìí. ìgbà tó lọ́wọ́ bá fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ kí ló fi bẹ̀rẹ̀ rẹ̀. ọlọ́run ní dájúdájú àwọn olùgbàgbọ́ òdodo ìjọ muhammadu sallallahu alaihi wasallam. ó tún wá débi ó tún ní man amana billahi àṣẹ ń bẹ nínú ọjọ́ ànábì náà ẹni tí ọ̀dọ́ lọ́n gbọ́ kìí ṣe wípé yóò lọ́hùn ọ̀dọ́ lọ́hùn ọba gbọ́ ṣùgbọ́n kò gbọ́ lọ́hùn ọba gbọ́ lọ́nà tó fi yẹ kó gbọ́ lọ́hùn ọba gbọ́ ẹ akọ fún alápèjúwe kan ọlọ́run ọba sọ̀rọ̀ àwọn awúwo olùgbàgbọ́ òdodo ní alukur'an ẹ wá jẹ́ kí mi àti ẹ̀ka jọjọ wù wípé sáwọn olùgbàgbọ́ tọ́lọ́wọ́n bá ròyìn yìí síbẹ̀ lèmi náà rí إنما المؤمنون الذين إذا ذكر الله وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا ọlọ́run ní àwọn tí wọ́n gbàgbọ́ lóòótọ́ ẹ̀rọ bọ́lọ́run ti sọ ulaika humul mu'minuna haqqo tí wọ́n bá ní olùgbàgbọ́ òtítọ́ àwọn tí mo describe yẹn tó bá yẹ pé àwọn tọ́lọ̀ ń ṣàlàyé ni tójúwe wọn àwọn wo ni innamal mu'minun ọlọ́run tó fi hásírò sí ó tó fi hásírò sí sí hásírò mubtada náà ìbẹ́kọ̀ rí ẹ pé ọlọ́run tó fi hásùrù sí innamal mu'minun ọlọ́run ní tí wọ́n bá sọ yí pé olùgbàgbọ́ òdodo lẹ́yìn àwọn tí wọ́n fẹ́ sọ yìí kò sí olùgbàgbọ́ àwọn làwọn tó ṣe pé idha dhukira Allahu àwọn tó ṣe yí pé nígbà tí wọ́n bá ń gbọ́ orúkọ ọlọ́run ọba Allahu ẹ̀mí wọn ó sì máa wárìrì. ọ̀rọ̀ ọlọ́run ọ̀bọ̀ bá tó láàrin gàlà ń yìí nígbà tó lómi rìláàksì ni kò fọkàn bá lọ kò ronú sí i ó túmọ̀ sí pé yìí ò tí ì jọba lórí ẹ̀mí ẹ̀ àwọn muhammadu sallallahu alayhi wa alayhi wa sallama báwọn bá ń kí alukur'ani wọ́n sì tá a bá ń kí alukur'ani tiwa àwọn ọmọ a ma kur'ani ṣẹ̀fẹ̀ a bó ti wù wá wọnú ọkàn. ọlọ́run láwọn olùgbàgbọ́ òdodo làwọn tó ṣe yí pé yí dáa dúkìrọ̀ lọ́ọ̀hún. tí wọ́n bá dárúkọ ọlọ́run ẹ̀mí wọn ó sì máa wárìrì wà yí dáa. ọlọ́run ní àwọn tó ṣe wí pé ìgbà tí wọ́n bá ń ka àwọn àmì ọlọ́run ọba ọba tó láàrẹ́ ga àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ alukur'ani fún wa ìmánì wọn ó sì máa lékún àwọn ẹlòmíín bẹ àjọjọ ń gbà wọ̀nyí ni àjọ ń kírun aburú tí wọ́n ń ṣe nígbà àtúnú wọ́n ti ń plan rẹ̀ láti sùn kí ni sẹ́tà rẹ̀ ṣe lára wọn ara tí wọ́n dá lọ́jọ́ ọdún wọ́n ti ń plan rẹ̀ kalẹ̀ àwọn tí ó ṣe bókìn eléré tí wọ́n lọ sọdún lálájú ẹ̀ wọ́n ti ń ṣe bókìn kálukú wọn náà ẹni tí ọ̀rọ̀ sọ ẹni tí ó rí owó tí ó fi mutí jọ nígbà áà ah, gbogbo olùdé tó ń gbà láti ẹjọ́ yìí kátó nǹkan lòún mu. wà á ìdá. ọlọ́run ní àwọn olùgbàgbọ́ òdodo tá à ń fẹ́ sọ̀rọ̀ ń pa rẹ̀ tí kálukú rẹ̀ ti ń rò ó síra wa làwọn tó ṣe pé nígbà tí wọ́n bá ń ka àwọn àmì ẹsẹ̀ ọ̀rọ̀ alukur'ani fún wọn zaadatuhum ìmánì tiwọn yóò sì máa lékún ààrẹ ló dé ìyá ti ka alukur'ani àgbọ̀ alukur'ani ṣé ìmánì wa lékún kí ni tí a máa ṣe ní dáadáa tẹ́lẹ̀ tá a ti ń ṣe nísìn tá a ti ṣe tá a ti máa ṣe nígbà tá a rẹ̀ bá lọ tán ṣé ìmánì wa lékún kí là ń fi pèsè kalẹ̀ ẹ̀ẹ́dọ́dún ṣé ìmánì wa lékún ká tó wá bí ibo la wà ṣé ìmánì wa lékún tá a bá kúrò ń bí ibo là ń lọ. وإذا تليت عليهم وعلى ọlọ́ni wa ala rabbihim yatawakkalun ọlọ́ni ẹni tó jólùgbàgbọ́ òdodo lẹ́ni tí ò lẹ́ni agbára lé lẹ́yìn ọlọ́run lẹ́ni tí ò ní ohun agbára lé lẹ́yìn ọlọ́run síbẹ̀ láti rí tá a nígi lẹ́yìn ọgbà tiwa ibo là ń wá ìsọ́ ọ lọ ibo là ń wá oríire sí. Si tọ́lá àwọn ọba tọ́lá rẹ̀ ká bá lóhun dé tó má dánwò dé ibo la sá lọ sáà tí ẹ gbára lọ́lọ́hun anábì Muhammad sallallahu alayhi wa sallam anábì àtàwọn sàábì lógún tí wọ́n bá wà lógún báyìí tí wọ́n bá rìn rìn rìn rìn rìn tó bá rẹ̀ wọ́n wọ́n wà bí jókòó sí tí wọ́n bá wà bí jókòó sí. Si wọ́n ó rìn káàkiri rìn káàkiri wọ́n wọ̀ yí pé ibo ni igi tó rúwé wà tí wọ́n bá rí igi tó bá rúwé wọ́n ní ká anabi wa muhammad sallallahu alayhi wa sallam kó jókòó bẹ́ẹ̀ àwọn wà bí táwọn ó jókòó sí lọ́ntì wọn kó òrùn ọmọ bá pa anabi wa muhammad sallallahu alayhi wa sallam wọ́n wá ṣe bẹ́ẹ̀ fún anabi lọ́jọ́ kan anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi bá bọ́ sábẹ́ igi ló bá jókòó ó fi dáa rẹ̀ kọ́ lọ́ba sùn lọ. gbàtà nàbí wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó sùn lọ ní kẹfẹ́rẹ́ kan bá dé lárúbáwò kó lòun bá rí idà ìgbà tó rí idà tán anabi náà tají wọn sọ fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam ebi wọ iná ni tó ẹlẹ́sìn àwọn wa ọ̀dà tó mẹ́sì tuntun dé ta ni ó gbà ọ lọ́wọ́ mi lónìí tí wọ́n bá tí a bá bára wa nírú situation báyìí kí la sọ kí la máa wí àìsàn lásán orí fífọ́ ní dẹlómìn láàmú tí wọ́n bá ní ojú orí wa káwọn sá ń bẹ̀rẹ̀ lórí káwọn ọba mú ọṣẹ nínú òwò àyọ̀tẹ̀rí ilẹ̀ pé àníkórí fífọ́ yìí tiẹ̀ lọ kí àníkórí fífọ́ yìí tiẹ̀ lọ. ọmọlẹ́lòmíì ń wá ó délé tutu tútù ó dórí òkè orí òkè ọ̀sán gangan orí òkè òru gangan anabi muhammad sallallahu alaihi wa sallam anabi ni ọlọ́run ni mi gbà mí lọ́wọ́ rẹ̀ sallallahu alaihi wa sallam ìgbà tá anabi sọ bẹ́ẹ̀ idà sì dáwọ́ lọ́wọ́ ẹ̀ anabi náà wàá mú sallallahu alaihi wa sallam anabi ni ta ni ó ìwọ náà lọ́wọ́ tèmi oníkun khayro àkìdì èèyàn rí niwọ dákun èèyàn rí tó mú dà lọ ní ọjẹ má fi dàtú mi ń fún. àìnígbàgbọ́ nínú ọlọ́run ọba wa ká lè gbára lé ní ọjọ́rọ̀ owó tó bó ti yóò tó. eléyìí tó burú jù ó ní wípé àwọn tọrọ wọn ò gan lọ́pọ̀lọpọ̀ tí wọ́n á gbára lé pé kí wọ́n bò ń tó àlámọ̀rí èé ṣe mọ̀mìnì tó o bá lè gbára lọ́lọ́run tó o bá ti lè gbára lọ́lọ́run kọ́ ọdọ́lọ́run bọba tó láre gàmà kígbàgbọ́ rẹ nu rẹ kó yẹ kóró èé ṣolùgbàgbọ́. alọ́ni alladhina yuqimuna salata. alladhina yuqimuna salata. ọlọ́ni aládínà yuqimuna as-salah àwọn olùgbàgbọ́ òdodo làwọn tí máa gbẹ̀rùn ró kìí sáwọn tí máa ń kírun o torí àwọn èèyàn ń kírun tí wọn ò kírun ọ̀pọ̀lọpọ̀ nínú wa náà ní ń kírun àtẹni ọmọ kí àtẹni tí ọmọ kí a sì kẹ́kọ̀ọ́ láti kí ní ọba dọjọ́ àlìkìyàmà lẹ́lómi ó tó mọ̀ yìí pé exercise lòun ń ṣe òun ò kírun. ẹja fún alákòjúwe àwọn tí ń kírun lóòótọ́ lẹ́yìn anabi muhammad sallallahu alayhi wa sallam anabi jagun kan pẹ̀lú àwọn sàábé wọ́n ṣẹ́gun wọ̀lú kan wọ́n ṣe wọ́n ṣe bá ṣe bó ọlọ́run fún àwọn mùsùlùmí jẹ́rìí. wọ́n wá ń padà sílé wípé káwọn àwọn máa lọ àwọn lọ ń tiwọn ọ̀kan nínú àwọn aráàlú ibi tí wọ́n jà lógun òun sọdẹ lọ kò sí nílé ìgbà tó wá dé oríkọ àwọn èèyàn òun ó ti di páfe ó ti di yáwó lẹ́nu gba mo kúrò lẹ́yìn náà ìrọ̀lẹ́ ló tó dé ìyàwó rẹ̀ náà oríkọ ti bógun lọ ọwọ́ àwọn òpè ah ìgbà ẹ̀san. E wọn gbẹ ẹ̀san ó wá bẹ̀rẹ̀ sí ní tọpa ojú ẹsẹ̀ anabi àtàwọn sábẹ rẹ̀ lọ. anabi sallallahu alayhi wa sallam àtàwọn sahaba ridwanu lọ́yà alayhim àwọn ń bárẹ̀ àjò tí wọ́n lọ ìgbà tí ilẹ̀ wá sú wọn ò pé káwọn ó sinmi káwọn ó sùn lọ́nà káwọn tó máa padà sílé. ìgbà tí wọ́n wá débẹ̀ ibi tí wọ́n ti sùn anabi muhammad sallallahu alayhi wa sallam anabi ní ta ni ọ sọ wa lálẹ́ òní ta ni àwọn wo ni ọ sọ dẹ ó mọ̀ sí pé àti ibi tá a bá ti sùn lọ lọ́tọ́ ti pa tán àwọn wo làwọn ò ní sùn hadith Abu Dawud làwọn méjì ọmọ ọ̀dọ́ méjì nínú àwọn ansor nínú àwọn ará Madina wọ́n bá dìde wọ́n ní eré anabi sallallahu alaihi wasallam àwa la sọ dẹ á dé. àádùn síbi tọ́ta lè gbà wá ìyẹn máa sùn lànàbí àtàwọn sàbí bá lọ sùn ìgbà tí wọ́n lọ sùn àwọn méjèèjì wá dúró àwọn náà wò yí pé káwa méjèèjì ó dúró báyìí rísìkì ni torí pé oorun lè ra wa lọ kẹ́nìkan ó lọ sùn nù wa kẹ́nìkan ó dúró tó oorun bá ti wá ń gbé òun náà kó di ẹnìkejì ẹ̀ wọ́n bá jọ àgírí láàrin ara wọn ìkan bá lọ sùn ìkan dúró eléyìí tó dúró tí ń sọ àwọn mùsùlùmí anábì àtàwọn sàábì yòókù lọ́wọ́ wò wípé ibùrù la wà àsìkò òru lọ́la rìbáàtù mò ń ṣe mò ń sọ ojúpọ̀ àwọn ọ̀tá ìṣekú jàmá rẹ̀ mọ́náfílà kí n tún máa kírun fọlọ́ lọ́ba bẹ̀rẹ̀ náfíà ẹni tí ń bẹ lójú ogun ni ẹ o ebi lásán ló pa àwọn ata aláàní kírun mọ́ akandùn lọ́mẹ́lòmíì kò kírun mọ́ akọ fani tẹlòmíì ó yọ lóhùn ò lè lọ ìjọ àti sàbẹ̀ yìí tí yẹn náà fi là lọ kẹfìrí tí ń tọpa wọn á bọ̀ ọ náà ń tọpa láti ọ̀kan kan wọ́n wá rí wípé nǹkan kan ló dúró yìí wọ́n pé tó dúró yìí síbi ẹni ń ka wọn mara yìí mọ̀rọ̀ pé gílé lé èèyàn ni ó mọ̀ jẹ́ sábẹ́ ni òun fa àyà lọ ìyẹn náà fìlà àwọn sábẹ́ ti sùn lọ ànábì ti sùn lọ kọ̀ọ̀dá àwọn àyàn ẹnìkan ti sùn lẹ̀ lóòkùn ìwà ń wò lọ́ọ̀kan nìjẹ́ sàtí nǹkan kan bá kan jọ dúró nílẹ̀ tó tẹ́ lọ pẹ́rẹ́sẹ̀ kì í sì gílé lé yàgbé èèyàn wọ́n mọ̀ àlè ọba fa ọ̀fà rẹ̀ látọ̀kan ọfà àbí pa ọba sàbẹ̀ yìí níbi títí ń kírun lọ́wọ́ mímọ kírun tèmi lọ ní o kọ járùn nígbà tó ń kírun lọ alladhina yuqimuna as-salah. alladhina yuqimuna as-salah. àkekèé a máa jarun àwọn èèyàn àbí ìjarun ee gbogbo wọn sáré sódà àkekèé àkekèé láhàwọlà wàlà kọtà bí kẹ́hìnkẹ́hìn bá tẹ̀ lómi ìyọjà rùn kẹ́hìnkẹ́hìn o sì lè ṣe nǹkankan títà rẹ̀ àtàyè táyà o ṣe nǹkankan wàá mọ̀ ìyọjà rùn kátó wọn a máa sọ ẹni tí ń kírun tó yẹ kí gbogbo ti ń lọ nu mọ́sálásí ní rí ẹlòmíì tún advance bí ṣe ń rí tinú mọ́sálásí nǹkan tó rí títà yóò wà lóhùn kírun irun lèyàn kí tí ọfà báyìí ó ti gbádùn kéwu ti ń ké lórí irun kéwu ti ń súwọ wípé irun ti gùn jù wọn wá láwọn máa kírun lọ ni wọn ò ní fi lẹ kẹfẹlẹ wò pé kiri yóò máa rúra ọwọ àtọfà ọwọ àfà dáadáa nínú hadith ó ní fáwọn àdó àhú fìhì bí ìgbà tó máa máa mú tó fi síbi tó fẹ́ jẹ́ ọwọ́ níbi tó wọlé lára rẹ̀ dé ọ wọlé ìpọn sọ ìpọn dáhùn sàásàmà ti ń jẹ pọn kí ni pọn ẹ̀jẹ̀ <laughs> lẹ̀jẹ̀ dáhùn lára rẹ̀ ẹ̀jẹ̀ bò ó ah, wá wò pé ah, irun yìí tí bá ní máa kí lọ báyìí ẹni yóò pa mí yóò tún padà ní chance àti pa àwọn mùsùlùmí ó wá fi irun yẹn lẹ̀ kọ́ pariwo ọ wá lọ bá ẹnìkejì ẹ pé ọ̀rẹ́ mi dìde ńlẹ̀ wà á máa bá ṣe ìlọ nǹkan ti bá mi ìyẹn wá rí ọ̀fà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹ nǹkan tó tó báyìí ló ṣe ọlọ́ sọ̀rọ̀ ẹ ya ẹ fi wẹ̀rẹ̀ àwọn alladhina. alladhina yuqimuna sáwọn à ń kírun ẹ̀rọ tí ń kí náà fìlà ni o kì í sọ̀rọ̀ àyàn. irun ọ̀run tí wọ́n láwà ó kí tá a láàmú kọ́yó irun tó yẹ káwọ́ kí fọlọ́run ọba tọ́lá rẹ̀ ga tá à ń ṣeré pa lẹ́nu ìgbà tá a débi àwọn èèyàn ti ká sámú tán tipẹ́tipẹ́ irun <laughs> là ń kí ìta pa ń ọlọ́run fẹ́ yẹpẹrẹ mẹ́sìn o. ẹjẹ́ àlọ́mọ wípé èyí ìjólùgbàgbọ́ òdodo kò ní ìgbàgbọ́ mi ń bẹ lọ́kàn mi ṣùgbọ́n kò ní kírun kò sí nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀. ìrun àmì téèyàn fi máa mọ̀ pé èèyàn ní gbàgbọ́ ni. ẹni ọba ní gbàgbọ́ nínú ọlọ́run ọba ọba tó láàrẹ́ ga ní kírun ṣùgbọ́n wò láti kí ń kọ́. gbogbo wa la fẹ́ kírun là ń kírun ṣùgbọ́n àkí bó ti yé á tá a bá fẹ́ wà nínú ẹni ọgbọ́ ọlọ́run ọba jọ ẹja máa bá ti kírun wà mí mà á. ọlọ́run ọba ọba tó láàárẹ̀ ga ó láwọn olùgbàgbọ́ òdodo làwọn tó ṣe pé nínú ń tà sí fún wọn wọ́n máa ń nánú ẹ̀ ẹ lọ́wọ́ àpéjúwe àwọn sàábì ànábì Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ọba ọba tó láàárẹ̀ ga ìfọ̀n á ní definition ẹni ọjọ́ ọlọ́run gbọ́nù o wòlá ayé ọlọ́run ní àwọn wọ̀nyẹn gan-an ni olùgbàgbọ́ òdodo ó wá fún àlè definition kan kún bò míì ó ní innamal mu'minuna alladhina amanu billahi wa rasulihi thumma lam yartabu. ọlọ́run ọba tọ́lá ẹ̀ ga Hujurat Hujurat ó ní wípé àwọn olùgbàgbọ́ òdodo ìgbàgbọ́ tòótọ́ làwọn tí wọ́n ní gbàgbọ́ nú ọlọ́run wa rasulihi tí wọ́n sì gbà nábì gbọ́ téèyàn bá lóun gbọ́ lọ́wọ́ bá gbóhùn jẹ́ mùsùlùmí tí ò ṣe tán láti tẹ̀lé lànà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kì í ṣe mùmíní ìrọ̀pá gbọ́ mi yé torí ọlọ́run ọba dákọ̀ ara rẹ̀ tán ó fà nábì tẹ̀lé táwa lọ dọ́lọ́wọ́n ọba gbọ́. ṣùgbọ́n kínní ẹ̀ eh, ṣebí súnà ni níta anábì mọ́ wa tá a mú wa. tọ́ọ̀bà jẹ́ mọ́ọ̀mìnì òní pín ẹ̀sìn òní pín pín tọ́lọ́ọ̀nì tànábì ni. nígbà tó o jẹ́ pé wọ́n ló pin ti fẹ̀sìn ọ. ẹni rán nǹkan wá ìwọ ń pín ni ọmọ pé tá à ń kí bá àti ń kí n kò sínú kò sínú kọ̀ránì láti bẹ̀rẹ̀ dókun pé ẹ kí àyílá mẹ́rin kò sí mbẹ́ kò sínú kọ̀ránì láti bẹ̀rẹ̀ dókun wípé ìrun ṣubú ìrun àsùnbà méjì ni kò sí mbẹ́ níbo la ti rí sunna nabi àṣẹ wa sọ pé sunna nípa àníkí bẹ́ẹ̀ innamal mu'minuna. innamal ní àwọn olùgbàgbọ́ òdodo lẹni ọgbẹ Ọlọ́run ọba gbọ́ tó gbà nábì gbọ́ àwọn méjèèjì ìgbàgbọ́ nípa wọn ò yà torí bó ti gbọ́ Ọlọ́run ọba gbọ́ ànábì ni ó ṣàlàyé ẹ̀ ànábì ni ó ṣàlàyé ẹ̀ àwọn èèyàn kan wọ́n kóra àwọn jọ sí mọ́ṣáláṣí lẹ́yìn ànábì wa sallallahu alayhi wa sallam lẹ́yìn ànábì jàre lẹ́yìn ànábì lẹ́yìn àwọn sàábì ẹnìkan náà wọ́n wá ṣàkútajọ òkúta wẹ́rẹ́wẹ́rẹ́ ẹnìkan náà wá ń sọ fún yín pé halilu mi'a ẹsẹ la ilaha illallahu ọgọ́rùn kan tọ́ba ti wí bẹ́ẹ̀ wọ́n mọ̀ ká kúta láhàyílá ìlàlá láhàyílá ìlàlá láhàyílá ìlàlá láhàyílá ìlàlá tọ́ba ti kọ́ gọ́rùn tí wọ́n ká kúta yẹn pé wọ́n dàkẹ́ yóò ní sábìhù mi'a ẹsẹ subahana láyé ọgọ́rùn kan subahana subahana subahana subahana subahana subahana subahana wọ́n tó kà ọ̀kẹ́ ń wọn sábẹ́ wárí wọn ọba àwọn mọ́sálásí mọ́sálásí jimá ni ọba àwọn bẹ́ẹ̀ ah, ó kíkí làwọn eléyìí wá ń ṣe yìí ah, méje ń sọ̀rọ̀ jẹ́ ń lọ bẹ́ẹ̀ ni ó mọ̀ jù mí lọ ọba gbéra ńlẹ̀ ọba gbalẹ̀ Abdullahi ibn Mas'udin radiyallahu anhu ọba gbalẹ̀ ẹ̀ lọ gbà tó délé abdullahi ibn masoud ọba àwọn ọmọ akéwú lẹ́nu ọ̀nà àwọn máa dúró abdullahi musaud pé ó jáde wọ́n máa jọ lọ mọ́ṣáláṣí ó pé láàrin ilé ẹ̀ sí mọ́ṣáláṣí àwọn akẹ́kọ̀ọ́ àwọn akẹ́kọ̀ọ́ tó ti lọ́nu kì í sọ ọmọ akẹ́kọ̀ọ́ ayé òde òní ìgbà tí ibùdó masaudi wá jáde ó ní yá aba abdulrahman ìrẹ baba abdulrahman mo máa rí kíní kan masalasi ṣùgbọ́n tí mo rí oṣù makojú orí náà kí wàá lò ó rí ní mo rí àwọn ènìyàn kan ní masalasi máàhùn hasọ̀ wọ́n ti sa òkúta wẹ́rẹ́wẹ́rẹ́ jọ kìí ṣe asọ̀ kìí sọ̀pá o hasọ̀ wọ́n sọ òkúta wẹ́rẹ́wẹ́rẹ́ jọ wọ́n wá ń fi òkúta wẹ́rẹ́wẹ́rẹ́ yẹn wọ́n sọ pé ṣe láì láì aláwọ̀ ọgọ́rùn-ún kan ẹsẹ̀ subahana láì ọgọ́rùn-ún kan wọ́n wá ń wí. Ah, abdullahi musa ọdún ọ̀rọ̀ di aláwọ̀ àníwájú kí wàá lọ sọ fún wọn. Ah, ó ní èmi ọ̀sán kankan fún wa o. intidọ́rọ̀ lérò ìka ìgbà tí wọ́n tó onímọ̀dúnmí lọ ń bẹ láàndì ìwọ mo fẹ́ jẹ́ ọ sọ̀rọ̀ sabi sàbí àwọn ara wọn wọn kọjá àyè ara wọn awa yìí ni kọ́lọ́ wọn sànù wa Abdullahi Masudi radiyallahu anhu oyin nsọ́nbẹ̀ ǹjẹ́ ó débẹ̀ lọ́ba bá wọn la ilaha ìyànsá ń se ìyànsá ń o ẹ̀yin ọkùnrin innakum ala millatin hiya ahda min millati muhammadin sallallahu alayhi wa alihi wa sallam aw muftatihu baabi dalalatin ó lẹ́yìn èèyàn tí mò ń wò yìí ìkànnì méjì ni nínú kó ṣe wípé ìlànà tẹ́ ẹ mú wá yìí ó dá lọ́dọ̀ yín ju tànàbì lọ tọ́ra ànàbì kọ́ ló mú eléyìí wá tàbí kó ṣe wípé ẹ̀ka fẹ́ sílẹ̀ kan bẹ́ẹ̀ tí máa sàwọn èèyàn nù kalẹ̀ bí tí mo ń lọ nìyí wọ́n ní yá aba abdulrahman má arọ́dìnà illa alkhair àà ibi wọn náà làáfà wa baba abdulrahman àà gbà kankan lérò àfi dáadáa àìmọye nǹkan là ń ṣe tá a lánìyàn tó dáa lórí ẹ̀ ibi tí wọ́n ń lọ́nu jẹ́pẹ́ torí tọ́lọ́run náà la fi ń ṣe torí wípé afẹ́ gbẹ́sìn ọlọ́run ọba lárugẹ onáà la fi ń ṣe torí wípé àfẹ́ jáwọn ọmọ mùsùlùmí ká máa lọ orí òkè má la fi ń ṣe àìmọye nǹkan tó pọ̀ bẹ́ẹ̀ tá à ń ṣe ṣùgbọ́n ẹ̀gbọ́n tí bùnú àṣírí sọ fún ọ ó ní ká min muridin lil khayri lan yusiba ó ní àìmọye èèyàn ní ó gbèrò oore oore wọn ní tẹ̀ lọ́wọ́ ọ̀nà tẹ́ ẹ mú wáyé la ilaha illallah ẹ̀sìn mọ́ wá àbí òmùwá. subhanallah ẹ̀sìn mo wá àbí òmu wá ṣùgbọ́n náà bíi ń gbà ṣe yìí omu wa bẹ́ẹ̀ nítorí pé ẹ̀ẹ̀tẹ̀ lánàá ń bẹ yẹn àwọn olùgbàgbé òdodo sì làwọn wo. wọ́n máa sùn mọ́. ọlọ́run ní àwọn olùgbàgbé òdodo làwọn tí wọ́n gbọ́ ọlọ́run ọba gbọ́ tí wọ́n gbà kéèyàn máa pé ẹ̀sìn ọlọ́run ike ẹbí súnà ni ṣèwéjẹ bí ọ̀sá sì nu kùránì nítorí ó sì nu kùránì pọ̀ gan-an tó sì jára ẹ̀sìn alábòsí sì ni wa ọlọ́run wa ọlọ́run ọba láwọn olùgbàgbọ́ òdodo làwọn tí wọ́n gbọ́ ọlọ́run ọba gbọ́ tí wọ́n gbà nábì gbọ́ lódodo tí sallallahu alayhi wa sallam tó bá sọ̀rọ̀ tó bá ṣe ìṣesí yóò rí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa tá a fẹ́ gbọ́ nípa ànábì tá a fẹ́ gbàgbọ́ mu'jizat ni kan lomi jáde lọ́wọ́ ànábì ká ní Allahu akbar tẹ́lẹ̀ ànábì sọ̀rọ̀ kan ó sì ṣe Allahu akbar ẹ̀sìn tó mú wá gangan àtẹ̀lé àfẹ́ kírun bíi tí kírun àdìọ́kàn tiẹ̀ tó mú wá. ẹ̀rí ẹ̀jẹ̀ ń fọ alákòjúwe kan ẹnìkan kírun láyé ọ̀kan náà àwọn sàhábà nàbà Muhammad sallallahu alayhi wa sallam ìgbà tó wá kírun tán ìkan náà àwọn sàbí ah, ni kí irun tẹ́ni kí ó sì jẹ́ máa rántí irun tá a máa kí láyé ànábì Muhammad sallallahu alayhi wa sallam torí kí tá a bá rùkú àfọmọ́ tá a fẹ́ tá à ń ṣe nígbà tẹ́ni yìí rùkú à ń ka mẹ́wàá ìyẹn jẹ́ kírun rẹ̀ kó súnmọ́ tá ànábì Muhammad sallallahu alayhi ní rùkú àwọn à ń ka subhana rọ́bí àlìkẹ́ni ẹlòmíì máa ní rọ́bí àlàálá ó láwọn ń ka mẹ́wàá mẹ́wàá ó wá jẹ́ kí irun rẹ̀ ó súnmọ́ tànàbì ìròpẹ́ gbọ́ mi yé mélòó làwọn máa wí mẹ́ta tọ́láwọn mẹ́ta àwọn náà ẹ̀jẹ̀ ní mọ̀kọ́ ẹlòmíì wí nǹkan kan subahana subahana subahana bí ń wí bí ẹ̀wọ̀n ẹlòmíì kì í ṣe pé ẹ̀ ní mọ̀kọ́ ẹlòmíì ò wí nǹkan kan. ọlọ́run jẹ́ sórí rẹ̀ ní máa wí ẹ ti máa wí lẹ́yìn kò ní rùn èyí sọ yorùbá lórí rùn innamal mu'minuna. máa làwọn. àwọn olùgbàgbọ́ òdodo làwọn tó gbọ́ ọlọ́run ọba gbọ́ tí wọ́n gbà nábì gbọ́ sáwọn gbà nábì gbọ́ láyà nábì wa muhammad sallallahu alaihi wa sallam ẹnìkan fò káwọ́ nínú sàábì ó wá jẹ́ òkaarin anabi wa rí lọ́wọ́ rẹ̀ anabi ah, ní ẹnìkan nu yá mi do ahadukum anabi ní ẹnìkan nu yóò máa mà yóò sì lọ bí iná yóò sì kíbọra rẹ̀ lọ́wọ́ òka irin bí ìgbà tí yẹn fi iná ọwọ́ ni tó ní ọmọ john òka ẹlẹ́lọ́ mùsùlùmí èlò òka góòlù mùsùlùmí èlò òka tá a máa ń lo sílfà ni fàdákà tó bá jẹ́ irin èèwọ̀ ní kéèyàn lò anábì ní ẹnìkan ni yóò sì máa mà lọ bí iná yóò sì máa mà ti ògùn náà bọ́ra rẹ̀ lọ́wọ́ anábì wa yọ ọ̀ka yẹn wá sọnù bẹ́ẹ̀ anábì yẹn sọnù tán anábì wa kún bí anábì lọ ẹ máa wọ àwọn ẹ̀dẹ́ yẹn ní bá a sọ fún sàbí nǹkan ah ṣé bó ti lọ lọ mú ọ̀ka rẹ̀ náà fàǹtẹ́fì ẹ̀ bìhì kọ́ ọ ma fi sàǹfààní ebi kọ́ ọ ma fi ọwọ́ kọ́ ọ ma ti rí mọ́ni ẹjọ́ ní sábẹ́ sọ ó ní ànábì yìí ò ká lọ́wọ́ mi wá sọnù iye tó fọwọ́ mi mú lọ́wọ́ mú ma láéláé bó làwa ṣe rí báwo làwa ṣe rí àwọn tí wọn jẹ àfa àwa gan tá a pè láàfa ìyàwó ìyàwó wọn ń gbà a ti rí èèyàn tó sọ pé n tó jẹ́ kó ń fi ìsìláàmù lẹ̀ ni pé ìgbà tí nira bá òun tó ń bá ń lọ ọ̀dọ̀ àwọn aláàfáà pé kíní kankan kan wọ́n mọ̀ láwọn fẹ́ bóun sùn ni ṣùgbọ́n nígbà táwọn lọ́ọ̀dọ̀ àwọn tí èsè mùsùlùmí kọ́dà àwọn àbíèrè owó bí wọ́n ti padà gbowó lọ́wọ́ ẹ̀ ẹ̀kọ́ àwọn yìí kọ́kọ́ béèrè owó ṣùgbọ́n owó tí wọ́n gbà yóò ju tàwọn afáàbù ń lọ gbogbo obìnrin olóbìnrin ilẹ̀ lómi ti tọ́wọ́ tanyanya yóò tún padà gbá kúrò lábẹ́ ọkọ rẹ̀ tí ó tún bímọ fún innamal mu'minuna ní àwọn olùgbàgbọ́ òdodo làwọn tó gbọ́ lọ́wọ́n ọba gbọ́ tí wọ́n gbà nábì gbọ́ ìgbàgbọ́ tí ò bá sí gbàgbọ́ ànábì ń bẹ kò sí gbàgbọ́ òdodo ẹlẹ́mi ò ní pé ah nígbà tí islam mú wa lọ́tẹ̀ ńlọ́rùn ṣùgbọ́n ọ̀rọ̀ oníyàwó méjì yìí òun ò lè gbà ọ́ inú àwọn obìnrin lélẹ́yìn wà ààrẹ sí nígbà tí islam mú wa lọ́tẹ̀ ńlọ́rùn ṣùgbọ́n ẹ̀yọ̀ǹda àrùn àṣùbà fóun gbogbo ń tẹ́sí mú wá lọ́tẹ̀ ń lọ́rùn ṣùgbọ́n tó ń bá kàn ti ráwọn tó lò jáàbù inú kan máa bí wọn. ẹ rí mùsùlùmí yóò fẹ́ ilé fọ̀kadà gbá ẹ̀ ní ọmọ kìnìún ẹ̀wọ́ ẹ̀ máa wọ́n sọ nílẹ̀ káàkiri ẹ̀ máa tẹ́ kíni káàkiri ah kí ni a ṣe fún ọ kí wọ́n ní o mú wá. ah inú kan máa bí ni ìgbà àwọn ọmọ kéékèèké wọ́n tẹ̀lé ọmọ gbónú gbàsẹ́nu ọ̀ ìgbà táwọn èèyàn bá wàá fẹ́ dojú rẹ̀ rú wọ́n ní kí lọ́lọ́run fẹ́ fà appearance ṣe wọ́n ní kí lọ́lọ́run fẹ́ fà appearance ṣe ọlọ́run ní ìdí appearance kankan àbòsí tó bá sì ṣe interview wọ́n máa sọ tó corporate ìwọ ò ṣe fẹ́ ṣe interview kó o fẹ́ gbaṣẹ́ kó o wọ jàlábíà lọ wọn à ní ṣe interview fún ọ outrightly ló fail báwo ló ṣe má bó ti yẹ kó o appear nígbà tó o fẹ́ ṣiṣẹ́ tó o mọ bó ṣe yẹ kó o appear sọlọ́run ẹ wà bó sí i gbogbo wa la mọ̀ kí bàbá ṣe interview ẹni ò ní sùtù yọlọ yá ni o tọ́nà gbẹ ẹni tẹ́ ẹ̀ rí àtàyè ẹ̀ rí yọ sọ fìlànà nísìn tọ́nà gbẹ tẹ́kítẹ́kí ẹ akọ̀wé òde ṣùgbọ́n àmọ́ bó ti yẹ ká múra lọ mọ́ṣáláṣí aláwìn yẹn tó ń dé face cap lọ yìí di ọ̀tá ìyẹn lọ yìí di ó wá dé face cap ẹ dákun bóde ó ti forí kan lẹ́yìn lórí irun yóò yí sẹ́yìn kíni eh, rọ́bà tí máa wà ń bẹ̀ wọ́n ní jó forí kanlẹ̀ rọ́bà rẹ̀ yóò forí kanlẹ̀. ìdí ni ńlọ ọkọ̀ ọmọ bó ti yọ àpíà sọ́lọ̀ tí wọ́n bá ṣe ń tafi ọmọ bó ṣe kó wọn àpíà tí wọ́n bá ní gómìnà fẹ́ rí ọmọ bí ó ṣe àpíà ẹ wà mọ̀ sí. ìmùmọ̀ ọ̀rọ̀ ìdílé yàtọ̀. نعم ويقول بين ذلك سبيلا ọlọ́wọ́ bá ń kí afa yìí ọlọ́wọ́ bá ní wípé ọba ń tún ṣàlàyé rẹ̀ sí ẹ̀ mọ̀ kó lẹ́ẹ̀kan gbọ́ sọ̀rọ̀ lọ ó ní Ha ọlọ́run wá fẹ́ fún definition kẹfẹ́rí náà innal ladhina yakfuruna billahi jáàmù ọmọ kọ̀ọ̀kan ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n ń ṣe àìgbàgbọ́ sọ́lọ́run ọlọ́run tó wá dákẹ́ A ní kíni àtàwọn òjíṣẹ́ ẹ̀ kọ́ ọ máa ní kíní kan ṣe bínú sunna lọ́wọ́ à ó ń pín ẹ̀sìn ọlọ́run gbọ́. ọ̀sọ́ra rẹ̀ àwọn tí wọ́n ń ṣe àìgbàgbọ́ sọ́lọ́run tí wọ́n ń ṣe àìgbàgbọ́ sáwọn òjíṣẹ́ ọlọ́run kọ̀tán síbẹ̀. tó tó wá jẹ́ pé èròǹgbà tiwọn láyé wọn ni pé kí wọ́n pín ọlọ́run àtànẹ́bí sọ́tọ̀ọ̀tọ̀ bá ń sọ nọ́mbà bá ń sọ nọ́mbà yà Suratu Nisa ẹ dákun ẹ kà ń lé wọn náà lọ wo lọ́ka translation rẹ̀ yorùbá àbí ìbò ọlọ́run ní àwọn tí wọ́n ń sa ìgbàgbọ́ sọ́lọ́run àtàwọn òjíṣẹ́ tí wọ́n tún wá ń so ìpínyà láàrin wọn pé tọ́lọ́ọ̀nì tànàbìrì tí wọ́n ń pín wọ́yà kò lóò. ṣé bọ́lọ́run ọba lọ́dà wa ọmọ wa tán yányá ó ní wọ́n mọ̀ wá sọ wípé eléyìí la gbàgbọ́ ọ̀dọ̀ ọlọ́run ló ti wá eléyìí súnà ni kò nídìí tèmi tèmi súnà ni tọ́ba tó kun ẹlòmíì tán yóò ní ṣe tí bàbá ṣe ṣe wà wọ́n náà ni èmi kàn mọ dáná ń wọlé fìyàn ná má sọ fún yàn pé ọwọ́ náà o fi ilẹ̀ pẹ̀lú ọlọ́run o ṣùgbọ́n o lè sọ fún pé o lè wọ náà má ní ọwọ́ náà o o lè sọ pé o lè wọ náà o tọ́ ọ̀bà sọ́ra o ọlọ́run níjẹ́ nìyẹn kan náà wọ́ wọ náà ọlọ́run ni wọ́n tún máa gbèrò àti sòǹpinya láàrin ọlọ́run àtàwọn tó ránṣẹ́ táwọn tó ránṣẹ́ bá sọ nǹkan kan wọ́n ní sọ ọlọ́run lọ sọ. wàyúrí dúnà. ọ̀nà wo làwọn tọ̀ lórí ẹ̀sìn ọlọ́run wọ́n fọ ọmọ ẹ̀ láàrin méjèèjì wọ́n wò pé tọ́lọ́run ẹ̀hìn tànábì ẹ̀yẹ́ máa ṣe yẹn àwọn alùsùnà yẹn àwọn alákìdá ẹni tó bá ní alákìdá rẹ̀ nìkan àkìdá náà ló gbé lọ́wọ́ àwọn sàlámù àlékún kíkí tó sì mú wà nù àsàlámù àlékún èmi lọ ń sálámù sí orí òpè èmi sẹgbẹ́ ẹ̀ èyàn ní kí ọlá ọlọ́run ọba ọ ó ṣàdúrà fún ọ olórí èpè ni wọ́n fi sá asalaamualeykum ẹ káàárọ̀ ẹ káàárọ̀ aa ah, ah. ẹlòmíràn masala tọba ti ma kó masalama sí ni má kì í ma àwọn yàrá sọ má kì í ma láyé láyé má kì í ma èmi àti òsì inú ẹgbẹ́ èèyàn ń ṣàdúrà fún ọ inú ń bí ọ ṣé kó wá wọn ò lè pè ní wọn ní okú làárọ̀ pé àárọ̀ ló kù ò dàgbà ó sì tẹ́ Ọlọ́run ah, ẹ kú làárọ̀ àárọ̀ lẹ ti kú ẹ ní dàgbà àti asalaamu alaykum ọlá ọlọ́run kó máa jẹ́ ti yín wa rahmatulah ike rẹ̀ kó bá yín wa barakatu alibarika rẹ̀ kó máa jẹ́ tiẹ̀ kí làtún wá láyé. ṣùgbọ́n kò tẹ̀ lọ́rùn nítorí òjì ọtí alọ́rùn ni wípé afẹ́sọ̀pin aláàánú ọlọ́run àtànábì. ṣé fún báyìí nàdá ọlọ́run ní àwọn tí bá ti ń so ìpínyà láàrin ọlọ́run àtàwọn òjíṣẹ́ ẹ̀ tí wọ́n wá mú ẹ̀sìn wọn bó ti wù wọ́n tí wọ́n bá ní òun pé kèfèrí wá tọ̀ ọ̀ bá rí ọ̀láyíkà. wọ́n ní òun pé kèfèrí wá ọ̀wá rẹ̀ nìkan kan mú àwọn tó mú nù àwọn kèfèrí òríjìnà nu àwọn kèfèrí tí ò tí ó yẹ pé nǹkan kò tiẹ̀ sí nǹkan kan kò sádàlú kankan ń bẹ̀ ojúlówó ni wọ́n kò lábà àtàdé náà. àtẹ̀mí àti gbogbo àwọn ń bí ọlọ́run ní jẹ́ àwọn tí wọ́n bá rí bẹ́ẹ̀ wọ́n lọ́dọ̀ lọ́dọ̀ wa wọ́n rí nǹkan bá a fún wọn ìyà tí yẹpẹrẹ èèyàn yín ọlọ́run má ẹ̀yọ́ mọ̀ yá mi ta jọ́ bẹ́ẹ̀ nu mọ́ṣáláṣí mọ́ ní amánà bìlá ẹjá parí ayà yìí lónìí ọ̀yà. ọlọ́run ní gbogbo ẹni ọba nígbàgbọ́ nínú ọlọ́run ìgbàgbọ́ òdodo tó ṣe wípé ó nígbàgbọ́ gbọ́ ọlọ́run ọba gbọ́ gbà nábì gbọ́ kọ́ wá sí iyèméjì. súnmọ́ alámúyàrò táàbù tí ọ̀ máa dáwò ti ọlọ́run tẹnìkan ọba tó bá ṣe pé èèyàn bá ń bẹ tó yọ ọ ọlọ́run ọba ni àwọn èèyàn kan bẹ ó yẹ kí wọ́n dáwò tu ọlọ́run níbi tó lọ́n fi wọn síbẹ̀síbẹ̀ ọba ń sí i Yusuf wà pé nǹkan mi ni ó là ń kú lẹ́wọ̀n ó wọn wá ni. wa ọlọ́run bá gba gbogbo ọlá lọ́wọ́ ẹ̀ ó gbé ẹlòmíì sórí àgọ́ ọlá ẹ̀kọ́ gbàgbé ọlọ́run ó ọba dákà mọ̀nà ó kò kọ́ mọ̀ ń kú ti bọ́ ọlọ́run kò sí wàhálà ọlọ́run fi ẹran ẹ̀. seventy years kò fojú kan ma síbẹ̀síbẹ̀ kọjá kan mọ̀ nánú kó n lè rí. àwọn ọmọ rẹ̀ sọ fún mi pé taftau tadhkuru yusufa hatta takuna haradan aw takuna minal halikin kéde ń sọ ó mọ sọ̀rọ̀ yusuf ma lọ́dún kìlọ̀ o kàn wọn rántí ọmọ yìí tó kàn fi para rẹ̀ dànù ni. ó ní inna ma ashku basi. وحزني إلى الله وأعلم من الله ما لا تعلم ìbànújẹ́ tó bá mi mo sunkún rẹ̀ sọ́dọ̀ Ọlọ́run ni kì í sọ́dọ̀ yín yìí sunkún wá bá yín ta ni wọ́n ń sunkún lọ bá. ó ní innama ashku bathi wa huzni ìbànújẹ́ tó bá mi lórí ọmọ mi ìsunkún rẹ̀ wá sọ́dọ̀ yín mo sunkún rẹ̀ lọ́sọ̀dọ̀ Ọlọ́run wa a'lamu min Allahi ma la ta'lamun ìtẹ̀yìn ọ̀ máa ń pọ̀ Ọlọ́run mi máa ó ní yá bani yadhabu lẹ́yìn seventy years ó ní èèyàn ọmọ mi padà síbi tẹ́ ilé ti máa rajà wọn ẹ lọ bẹ̀ fatahassasu min yusufa wa akhi ẹ lọ́ọ́ fi mú fílẹ̀ ń pa yusufu ọmọ yẹn ò kúṣẹ̀ ọmọ tó jẹ́ pé àwọn sì ti sọ fún pé kíni àwọn kíni á sọ fún inna dhahabna nastabiqu wa tarakna yusufa indahu fa akalahu dhi'b wọ́n ní kòkó ti jẹ́ ó sì mú aṣọ wá wípé ẹ̀jẹ̀ rẹ̀ rí wàjá ó alákọ̀mísì ibi dami ń kẹ́rìbẹ̀ wọ́n tún mú aṣọ rẹ̀ wá aṣọ rẹ̀ ní ẹ̀jẹ̀ sì wà lára ẹ̀ wọ́n ló ti kú bàbá wọn wá ń sọ fún wọn wípé àní òkú torí mi ò já kàn innahu la yayi asomi rawo illa illa alqawmul kaf ọlọ́run ẹnìkan ò ní já kàn níbi orí ọlọ́run àfẹni ọba ya kẹfẹ́ mọ̀mọ́ padà rí Yusufu téèyàn ọba jákàmù náà yọ ọjà kan téèyàn ọba dá òtù ọlọ́run ọlọ́run bá ń sọ fún nínú ẹ̀mí ẹ̀ ó fi yé pé ọmọ ọba sọ fún ó gbàgbọ́ ju lọ àwọn èèyàn gbogbo ọ̀nà ló yẹ kó fi gbàgbọ́ wọn ti máa sọ ọmọ wa ẹ̀jẹ̀ wà lára ẹ̀ ti pọ̀ ọmọ jẹ́ àwọn ọmọ rẹ̀ tí ò ẹ̀ rí ọmọ bíi mẹ́wàá sọ ṣùgbọ́n ọlọ́run bá fi mọ òun wípé ọmọ òun òkú kọ dá òtọ́ ọlọ́run ọdún kìíní lọ ìkejì lọ ìkẹta lọ ọdún mẹ́wàá ọdún mọ́kànlá ọdún ọgbọ̀n ọdún àádọ́ta ọdún àádọ́rin ọdún síbẹ̀síbẹ̀ ọgbà pé sọ bẹ́ẹ̀ ló ti rí. wọn náà èèyàn gbọ́dọ̀ máa dá ọlọ́run kó o wípé tí o lè jẹ́ ọ̀sẹ̀ sí ni wípé kò ní í dáa fún ọ ta ló bọ́ ọ sọ ta ló wà nínú ìyá rẹ nígbà tó lọ́hún kọ́ ẹ̀já nígbàgbọ́ tó yẹ kó ronú ọlọ́run àbọ̀bá tó láàrin gamọ́ ní amánà bíi láì mo tún ti ń fàágùn o. nígbà mo tún rí yàwó mi lè áhírì mo tún wò pé ọ̀rọ̀ kù ọ̀rọ̀ kù tọrọ ọ̀rọ̀ mi nù. No ó sì yà sọ díẹ̀ mbẹ́. falahum ajruhum Abu Darda ó ní a máa lọ falahum ajruhum. ẹ ọlọ́run sọ àjọlá lọ ẹjẹ́ àsọ̀rọ̀ yawmul akhir díẹ̀ lọ́la ọlọ́run sọ àjọlá lọ subhanakallahumma wa hamdika. tábàárẹ̀ nítorí bèrè. ẹ̀sìn wọn náà ní ọmọ yẹn sí. Hmm. ṣé mi ti sọ̀rọ̀ yẹn bí jò ní mo ti sọ̀rọ̀ ọkàn béèrè lọ́wọ́ ẹni tó wá ní ọ̀nà ìgbà náà mi rè mí wá náà. wa aleykum salaam. mo ń dọ̀ yọ tó bá yẹ pé iṣẹ́ lọ jẹ mọ́ kò sí wàhálà ṣùgbọ́n kò yẹ kó jẹ́ pé lọ́jọ́ yìí dì ẹni ó wọ̀ lọ́jọ́ yìí kìí ṣiṣẹ́ rẹ̀ lọ́jẹ́ mọ̀ àkẹ́sí tó yẹ kí ọ̀dọ̀ fi kí lọ́wọ́ sọ́lọ́ ọ̀nà àbí lọ́jọ́ jimá gan àwọn èèyàn wọ̀ jimá ọba mọ̀ ọba mọ̀ ẹja ṣe bí mùsùlùmí ọlọ́wọ́ kẹwọn ẹjẹ tó àwa yìí lọ. sáwọn civil defence náà máa ń lò tó wàá fẹ́ sọ àwọn èèyàn ní ìdíjà bí ṣẹ́pẹ́ṣẹ́ náà ní sẹ́yìn sọ àwọn. tí èèyàn sọ̀kọ́ nígbà tó jẹ́ wọ́n lè lọ fún ọmọ fífárun ọmọ ìfárun ọmọ kò sí náà ra yẹn sí táwa ní ẹni tí ọba sọkọ ọmọ yẹn ó ti wá dẹ́ṣẹ̀ kan tó tóbi làlà ṣe kò sí bí àkàkà fún wọn bẹ́ẹ̀ bí àwọn afa wọn yìí béèrè pé sẹ́n fárun màbí ọ̀fà wọn àbéèrè mà kò sí tó kàn wọn kẹ́ ẹ ní owó máa wo kí wọ́n sì gbowó àlùbáríkà owó irisì owó gángan tọba tani sọ pé kájọ ọmọ wa máa nì wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n yé mà bọ́yá wọn fa àrùn rẹ̀ àbí wọ́n yé owó ní ẹgbẹ́ gbà so ọlọ́run bó pàdé ẹni fífa àwọn ọmọ kò sínú ọ̀ràn yàtọ̀ nípa wà lẹ́nu tí ẹ̀ kò bá ti ṣe ó ti wá ṣe lọ́run tó wá tóbi gan bọ̀tí nínú lànà anábì tó yẹ yàáfi lẹ̀ yàáfi ọlọ́run kan máa ń yà bó ṣáájú. ìjọba wọ́n yéé sọ anábì ọlọ́run bí èèyàn rí gbogbo wọn. ìgbà tí wọ́n padà rí Yusuf wọ́n wà wájú rẹ̀ wọ́n wà ń tọrọ nǹkan ọwọ́ tí wọ́n fi gbé inú wọ́n padà fi tọrọ bára wájú ẹ̀. bí èèyàn sì mọ bọ́ọ̀lù ń dúró nù ó bọ́ọ̀lù ọba dúró bó sì wulẹ̀ kọ́tà àárẹ̀ ọkọ̀ tó ọjọ́ ọwọ́ tí wọ́n fi gbé ọwọ́ wọn tẹ̀ báyìí wọ́n wá fi tọrọ مسعنا وأهلنا الضر وجئنا ببضاعة مزجاة فأوفر لنا الكيل وتصدق علينا ilé yusufu sàánù wa tọrọ fún wa dákun á nìyí sàárà ní wọn sọ fún wa wípé hali àlébù tó ń máa fa àyè tó ń bè yusufa wa àfi ìdààtò ń jà ní oníṣẹ́ ẹ̀mọ́ tí ẹ ṣe fún Yusuf àtàbúrò rẹ̀ nígbà tẹ ẹ jálá ìmọ̀ kan Yusuf dà púpọ̀ ọlọ́run kò fún wa ní irú sùúrù anábìyà Yusuf anábìyà Yusuf ní pé nígbà tẹ ẹ jálá ìmọ̀ kan gbà ṣùgbọ́n nígbà yẹn gbogbo wọn ti dè yẹn rí wọ́n wá ní àìnákàlà àǹtà Yusuf ṣé wọn Yusuf ní abiru bíi olùbí wa lé rẹ̀ wọn àlè dá wọn mọ seventy years àṣẹ sọdún kékeré ó ní ana yusufu wa hadha akhi ó ní ẹ̀mí yusufu náà rèé àbúrò mi náà sì kọ́dé máa ń na ọ̀rọ̀ ọlọ́run ti gbà fún wa ọlọ́run ti gbà fún wa. wọ́n ah! ní tallahi laqad atharaka Allahu alayna afọlọ́wọ́n ọba búra ọlọ́run gbà fún ojú àlọ́ wọ́n yẹn kó nà láhọ́ọ̀kì níta sí ń gbà yà sí náà sí inú ara wọn náà wọn fi sọ bẹ́ẹ̀ wáyé kúnnà làkọ́ọ̀tì yìí aṣàṣìṣe ni ọlọ́run kò fún wa ní sùúrù ànábì Yusuf ó ní dáadáa sẹ́ni bá aláìkún mọ̀lẹ́ ìyàwó máa kò sí ìlú lábẹ́ máa kún fún ìyàwó fírò lọ́ọ̀ọ́dà ọlọ́run bá ń ṣàforíjì fún ọlọ́run kò fún wa sùúrù ànábì Yusuf ẹ̀wọ̀n dodo wo kù sí wo kù ẹ̀wọ̀n yẹn yẹn ni. ó ní yá òfin lọ́wọ́ ọ̀hùnlákùn ọlọ́run bá ń ṣàforíjì fún un ó wá ní ìdáhàbò omi kọ́ mi sí aṣọ mi yẹ máa mú lọ tẹ́ ẹ bá délé ẹni bàbá mi ò fi bojú tó bá ti fi bojú yá kì í bá sí yóò sì ríran mi náà dópin ìgbà tí ó bẹ̀rẹ̀ aṣọ lórí ìgbà tí ó dópin náà ẹ jẹ́ ń dá ẹ̀yọ́ kan ẹ̀ ká máa lọ. Ibrahim àtàwọn Ismail àti Ishaq àti Yaqub ẹsẹ olùwọ̀n àwọn eléyìí sànà lọ àwọn tó kùnà lánàbí ọlọ́run àwọ̀rọ̀ wọn ò ní wọn kò sẹ́ẹ̀lì ìpàdé Yusuf nìkan lánàbí ọlọ́run gbogbo nǹkan lọ́lọ́run fi ní ojú wọn ó jù wọn lọ wájú ọlọ́run ó jù wọn lọ lẹ́nu ó jù wọn lọ láyé ó jù wọn lọ pátápátá lánàbí Yusuf ẹ má jà ẹ ẹ ti jẹ́ wọn sọ̀rọ̀ lẹ ẹnu ẹnu iṣẹ́ ọba àbí subhanaka Allahumma wa